Matthew orí kẹta. ní ìjọ́ wọn ni Jòhánù Baptisti wá ó ń wàásù ní ìjù Jùdíà ó sì ń wí pé. ẹ ronúpìwàdà nítorí ìjọba ọ̀run kù sí dẹ̀dẹ̀. nítorí èyí ni ẹni tí wòlíì Àìsáyà sọ ọ̀rọ̀ rẹ̀ wípé. ohun ẹnìkan tí ń kígbe ní ìjù ẹ tún ọ̀nà Olúwa ṣe ẹ ṣe ojú ọ̀nà rẹ̀ tọ́ aṣọ johannu náà sì jẹ́ ti irun ìbákasíẹ ó sì di àmùrè awọ sí ẹ̀gbẹ́ rẹ̀ oúnjẹ rẹ̀ ní eṣú àti oyin ìgàn nígbà náà ni àwọn ará Jerúsálẹ́mù àti gbogbo Jùdíà àti gbogbo ẹkùn apá Jọ́dánì yìí ká jáde tọ̀ ọ́ wá a sì ń baptisi wọn lọ́dọ̀ rẹ̀ ní odò Jọ́dánì wọ́n ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ àwọn Farisí àti Sadusí wá sí baptisimu rẹ̀ ó wí fún wọn pé. ẹ̀yin ọmọ paramọ́lẹ̀ ta ni ó kìlọ̀ fún yín láti sá kúrò nínú ìbínú tí ń bọ̀ nítorí náà ẹ so èso tí ó yẹ fún ìrònúpìwàdà kí ẹ má sì ṣe rò nínú ara yín wípé àwa ní Abrahamu ní baba kí èmi wí fún yín Ọlọ́run lè yọ ọmọ jáde láti inú òkúta wọ̀nyí wá fún Abrahamu àti nísinsìnyí pẹ̀lú a ti fi àáké lé gbòǹgbò igi náà nítorí náà gbogbo igi tí kò bá so èso rere a ó ké e lulẹ̀ a ó sì wọ́ jù sínú iná lóòótọ́ ni èmi ń fi omi baptisi yín fún ìrònúpìwàdà ṣùgbọ́n ẹnìkan tí ó pọ̀ jù mí lọ ń bọ̀ lẹ́yìn mi bàtà ẹni tí èmi kò tó gbé òun ni yóò fi ẹ̀mí mímọ́ àti iná baptisi yín ẹni tí àtẹ rẹ̀ ń bẹ ní ọwọ́ rẹ̀ yóò sì gbá ilẹ̀ ìpakà rẹ̀ mọ́ tótó yóò sì kó àlìkámà rẹ̀ sínú abà ṣùgbọ́n ìyàngbò ni yóò fi iná àdóòkú sùn. nígbà náà ni jésù ti gálílì wá sí jọ́dánì sọ́dọ̀ johannu láti baptisi lọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n johannu kọ̀ fún un wípé. èmi ni àbá baptisi lọ́dọ̀ rẹ ìwọ sì tọ̀ mí wá. jésù sì dáhùn ó wí fún un pé. jọ̀wọ́ rẹ̀ bẹ́ẹ̀ náà nítorí bẹ́ẹ̀ ni ó yẹ fún wa láti mú gbogbo òdodo ṣẹ. bẹ́ẹ̀ ni ó jọ̀wọ́ rẹ̀ nígbà tí a sì baptisi Jésù tán ó jáde lẹ́sẹ̀ kan náà láti inú omi wá sì wò ó ọ̀run ṣí sílẹ̀ fún un ó sì rí ẹ̀mí Ọlọ́run sọ̀kalẹ̀ bí àdàbà ó sì bà e sì kíyèsí ohùn kan láti ọ̀run wá ń wí pé. èyí ni àyànfẹ́ ọmọ mi ẹni tí inú mi dùn sí gidigidi.